èyí ni ìròyìn tó ní ṣe pẹ̀lú covid-19 tó ń dé sétí gbọ̀nyé láti ìkànnì Paramount FM 94.5 ẹ̀ka iléeṣẹ́ rédíò Nàìjíríà tó wà lọ́nà kọbapẹ́ nílùú Abẹ́òkúta kẹ́ ẹ tó gbọ́ ìròyìn náà ẹ gbọ́ àwọn kókó inú rẹ̀. ṣíṣí kúrò lórílẹ̀‐èdè kan lọ sórílẹ̀‐èdè mìíràn ó mà ti gbòde kan lórílẹ̀‐èdè nàìjíríà gbogbo wa là ń japa àjọ tó ń rí sí wọléwọ̀de nílẹ̀ nàìjíríà ẹ wò ó ti tọ́ka wípé ọrọ̀ ajé tí ò ṣẹnure òun gan ló ń fà á o táwọn orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n fi ń japa sá lọ. àtúntò yìí gbọ́ lónìí ọwọ́ pálábá ẹnìkan eléyìí tó ń ṣe ayédèrú ìwé ìrìnnà ní ìpínlẹ̀ èkìtì ó segi ló bá di gbàgàm láhàámọ́ ọlọ́pàá ìtọ́wò nìyẹn àbíadé àbíòye lórúkọ tèmi ó yẹ máa bá mi bọ̀. Indigenous Rights Radio, because knowledge is power. láìdóònà pẹ̀lú kámúṣẹ́ ajé ṣe ní sàn-án-sàn-án bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ṣe ń jápa kúrò tí wọ́n sì mórílé àwọn orílẹ̀-èdè àgbáyé mìíràn ti dohun tó ń kan ọ̀pọ̀ àwọn tọ́rọ̀ kàn lóminú àkọsílẹ̀ fi hàn wípé àwọn ọmọ orílẹ̀-èdè yìí tó lé láàádóje mílíọ̀nù ni wọ́n ti tasẹ̀ síta tí àwọn mìíràn tí wọ́n tó mẹ́tàdínlókòó mílíọ̀nù ènìyàn náà dẹ̀ ti ń gbáradì láti tún bẹ jáde ọ̀dọ̀ olóṣèlú kan nílùú Abẹ́òkúta ìyẹn ní ìpínlẹ̀ Ògùn ọ̀gbẹ́ni Saheed Ọlánrewájú lákòókò tó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà pẹ̀lú iléeṣẹ́ rédíò Paramount Abẹ́òkúta sọ wípé kò sí orílẹ̀-èdè tó lè dàgbà báwọn ọ̀dọ́ ibẹ̀ bá ń ṣí lọ kúrò níbẹ̀ kò ń ṣe nǹkan tó dára torí òfin hàn pẹ̀lú yẹn ó ń lọlẹ̀ ní ọlọ́run ní jẹ́ kí ìlú wa rùn ìlú tí àwọn ọ̀dọ́ tí ó ní egungun tó ní iṣan tó ní ẹ̀jẹ̀ tí wọ́n bá ń sá lọ ń bẹ̀ tí ó dẹ̀ jẹ́ pé àwọn ọ̀dọ́ tí wọ́n rí ọwọ́ fi hàn nǹkan ni tán rí ṣe ni wàhálà wà nìyẹn ó wá rọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti lo ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí ohun kan gbòógì eléyìí tí a ó fi jùmọ̀ jókòó la ó fi ṣe kúkúndùn ìjíròrò wa fún ọdún 2023 dókítà àgbà nílé ìwòsàn ńlá tìlú ìbàdàn ìyẹn uch ọ̀jọ̀gbọ́n abiodun ọ̀tẹ́gbayọ̀ ti tọ́ka bí òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ nílé ìwòsàn náà ṣe fi ń kọ̀wé fiṣẹ́ sílẹ̀ gẹ́gẹ́ bí ìpèníjà gbòógì tó ń kojú ilé ìwòsàn náà ó sọ èyí níbi ìpàdé àwọn oníròyìn tó wáyé lọ́jọ́ ajé ọjọ́ kọkànlélógún oṣù kọkànlá nílùú ìbàdàn èyí tí wọ́n fi ṣe àmì ayẹyẹ ọdún márùndínláàádọ́rin tí wọ́n ti ṣèdásílẹ̀ ilé ìwòsàn náà ọ̀jọ̀gbọ́n ọ̀tẹ́gbayọ̀ ṣe àlàyé pé ó ní àwọn olùtọ́jú aláìsàn tó lé lẹ́gbẹ̀ta ni wọ́n kúrò ní ilé ìwòsàn náà láàrin ọdún 2020 sí ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹwàá ọdún 2022 ọ̀jọ̀gbọ́n ọ̀tẹ́gbayò ní láàrin ọ̀sẹ̀ kan ìwé mi ò ṣiṣẹ́ mọ́ tó tó mẹ́ẹ̀ẹ́dógún làwọn rí gbà látọwọ́ àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ nílé ìwòsàn UCH tọ́pọ̀ wọn sì jẹ́ olùtọ́jú aláìsàn nọ́ọ̀sì àti dókítà àti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ apòògùn dókítà Festus Adétọ̀míwá tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ àwọn oníṣègùn òyìnbó nílẹ̀ wa ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn rọ ìjọba láti tètè wá wọ̀rọ̀ kò fi ṣàdá lórí bí yóò ṣe wá ojútùú sí ọ̀rọ̀ ọ̀hún bákan náà ló fi kún wípé jíjápa táwọn èèyàn ń jápa tó ṣe àkóbá ńláǹlà fún gbígbógun ti àrùn covid-19 àti àwọn àrùn mìíràn tó lè tún fẹ́ ṣẹyọ lọ́jọ́ iwájú. ẹ̀wẹ̀ ẹgbẹ́ àwọn dókítà tó ń kẹ́kọ̀ọ́ kún ẹ̀kọ́ láwọn ilé ìwòsàn tó wà lórílẹ̀‐èdè yìí ìyẹn NAD ti kẹ́gbàjarè pé àwọn dókítà ẹgbẹ̀rún mẹ́rin tó jẹ́ ọmọ ẹgbẹ́ náà ló ti ń palẹ̀mọ́ àti kọ̀wé fiṣẹ́ sílẹ̀ táwọn náà yóò sì japa lọ sórílẹ̀‐èdè mìíràn tó tẹ́jú ààrẹ ẹgbẹ́ náà dókítà emeka orji sọ wípé ó ṣeé ṣe kílẹ̀ wa nàìjíríà ó bá a débi tí kò ní sí ẹnìkan ṣoṣo mọ́ tá ó tọ́ka gẹ́gẹ́ bí dókítà lórílẹ̀‐èdè yìí ó ní yàtọ̀ sáwọn ẹgbẹ̀rún mẹ́rin tó ń palẹ̀ mọ́ àti forílẹ̀‐èdè nàìjíríà sílẹ̀ láìpẹ́ àwọn ẹgbẹ̀rún méjì mìíràn ni wọ́n ti lọ sókè òkun láàrin ọdún méjì ó wá rọ ìjọba láti tètè wá nǹkan tí yóò ṣe o kí ó lè dènà wàhálà eléyìí tó ń mì lókè fẹ́ka ètò ìlera orílẹ̀-èdè yìí nígbáradì fún ọdún eléyìí tó ń bọ̀ lọ́nà ibùdó tó ń rí sí ìtànkálẹ̀ àjàkálẹ̀ àìsàn àti àrùn nílẹ̀ wá ṣe ìkìlọ̀ pé ó ṣeé ṣe o kí àwọn tó ní àìsàn covid nineteen ó pọ̀ sí i adarí àgbà ní ibùdó tí wọ́n ti ń dẹ́kun ìtànkálẹ̀ àrùn àti àìsàn ìyẹn dókítà ìfẹ́dayọ̀ adétifá ti sọ pé ó ṣeé ṣe kílẹ̀ wa nàìjíríà ó tún ní ìrírí pé iye àwọn èèyàn tó lùgbàdì àìsàn covid nineteen tún pọ̀ sí i ṣùgbọ́n ṣá iye àwọn tí wọn yóò wọ orí àkété àìsàn yóò dínkù jọjọ lásìkò ìsinmi ọdún pípeléke tí lílọ bíbọ̀ yóò máa peléke sí i nítorí àwọn tó fẹ́ lọ ṣe ìsinmi ọdún pẹ̀lú àwọn mọ̀lẹ́bí wọn ó lè jẹ́ kí ọ̀rọ̀ kòró kó tún fẹ́ pọ̀ sí i lórílẹ̀‐èdè nàìjíríà ó ní ṣùgbọ́n ṣá kì í ṣe wípé iye àwọn táìsàn náà yóò wó mọ́lẹ̀ yóò pọ̀ gan tó bẹ́ẹ̀ gbígba abẹ́rẹ́ àjẹsára tó ń dènà àrùn covid-19 yóò jẹ́ kí àwọn ohun tó ń gbèjà àgọ́ ara ó ṣe déédéé sí i. Àjọ tó ń mójútó wọléwọ̀de nílẹ̀ wa ti kọminú lórí pípele tí lílọ sókè òkun àwọn ọmọ orílẹ̀-èdè yìí ń peléke sí i. Ọ̀gá àgbà àjọ náà ní ìpínlẹ̀ Enugu Joakim Olumba ló sọ èyí lákòókò tó ń ṣètò ìpolongo lòdì sí báwọn èèyàn ṣe ń fi ọ̀nà ìbùrú kó àwọn àjòjì wọlé sórílẹ̀-èdè yìí ọ̀gbẹ́ni olùmbà ṣe àjúwe bínà àǹjàpá ṣe ń tàn kálẹ̀ láì dára dúró tó fi dórí àwọn àgbàlagbà ti dé ìpele tá a gbọ́dọ̀ pé àró àti ọ̀dọ̀fin inú wa ṣàkíyèsí ó tẹnumọ́ pé ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè yìí tó ń japa ló jẹ́ pé ìpòǹgbẹ kí n ṣáà kúrò níbí òun ni ó gba ọkàn wọn kan láìrò bóyá wọn yóò débi tí wọ́n ń lọ láyọ̀ tàbí bẹ́ẹ̀ kọ́ ó ní lọ́pọ̀ ìgbà ló jẹ́ wípé ìgbẹ̀yìn àwọn tó bá lọ sókè òkun lọ́nà tí kò bófin mu ni kì í fi bẹ́ẹ̀ dára tó torí wípé ojú wọn máa ń rí tó bẹ́ẹ̀ ò bá gbàgbé lọ́jọ́ kẹwàá oṣù kọkànlá ni alága àjọ tó ń bójútó ọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè yìí tó wà lókè òkun ìyẹn arábìnrin àbíkẹ́ dábírí ẹrẹwà ti ṣe ìkìlọ̀ pé kí àwọn ọmọ nàìjíríà kí wọ́n yé lọ sókè òkun o láì jẹ́ pé wọ́n pè wọ́n fún iṣẹ́ ó ní irúfẹ́ ìrìn àjò bẹ́ẹ̀ máa ń kó àwọn ọmọ orílẹ̀-èdè yìí sínú ewu tọ́pọ̀ sì máa ń padà lògbà lẹ́wọ̀n àwọn ọmọ orílẹ̀-èdè yìí tó ń kẹ́kọ̀ọ́ nílẹ̀ gẹ̀ẹ́sì ti pa owó tó tó bílíọ̀nù méjì dín díẹ̀ pọ́ùn sápò orílẹ̀-èdè uk ìròyìn ti fi hàn pé àwọn ọmọ bíbí orílẹ̀-èdè nàìjíríà tó ń kẹ́kọ̀ọ́ nílẹ̀ gẹ̀ẹ́sì àti àwọn ọkọ àti àwọn aya wọn ti pa owó tó tó bílíọ̀nù méjì dín díẹ̀ pọ́ùn wọlé ṣẹ́ka ètò ọrọ̀ ajé ní orílẹ̀-èdè náà láàrin ọdún kan èyí kò ṣẹ̀yìn bí nǹkan kò ṣeṣe déédé lórí ìlànà ìkẹ́kọ̀ọ́ àti onírúurú ìṣòro tó ń kojú àwọn ilé ẹ̀kọ́ fásitì tó wà lórílẹ̀‐èdè nàìjíríà èyí tó fà á tí ọ̀pọ̀ fífi orílẹ̀‐èdè yìí sílẹ̀ láti lọ kàwé sí i nílẹ̀ gẹ̀ẹ́sì bẹ́ẹ̀ ò bá gbàgbé odidi oṣù mẹ́jọ gbáko ni kò fi sí ètò kíkọ àti kíkà láwọn ilé ẹ̀kọ́ fásitì ilẹ̀ wa nítorí ìyanṣẹ́lódì ẹgbẹ́ ASUU eléyìí tí wíwáyé rẹ̀ kò ṣẹ̀yìn ọ̀rọ̀ owó olùkọ́ nílé ẹ̀kọ́ fásitì kan ọ̀mọ̀wé adébọlá ọládúnjọyé tọ́ka bíjọba ṣe kùnà láti pèsè àyíká tó rọrùn fáráàlú láti lè gbé ohun tí wọ́n fẹ́ gbé ṣèṣe ló fà á tí ọ̀pọ̀ fi ń fi orílẹ̀-èdè nàìjíríà sílẹ̀ tí wọ́n sì ń jàpá àwọn ọ̀dọ́ wa wọ́n yára kìtìyàn ṣùgbọ́n ìjọba wa wọn fún wa ní conducive atmosphere láti lè mú àwọn nǹkan tí wọ́n ní lọ́kàn láti mú ṣẹ ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti lọ sí ilẹ̀ UK tábà tó wá sí ilé ẹ̀kọ́ wa pẹ̀lú ìgbà tí àwọn asuu tó wọ́n lọ strike fún bí oṣù mẹ́jọ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́ wa lọ ti lọ tán dẹ̀ tún mú ìyàwó àbọ̀kan wọn lọ ànípa ẹsẹ̀ eléyìí àwọn tó kù iṣẹ́ yẹn ni wọ́n lára láti ṣe. ó ní ìjọba gbọ́dọ̀ wá nǹkan ṣe sí i ní kíákíá ayọ̀ àti ìdùnnú ni oyún jẹ́ ṣùgbọ́n tí a bá ní kòró nínú oyún ó lè fàyè gba ṣíṣe àìsàn rẹpẹtẹ àti ohun jọ̀gànjọ̀gàn mìíràn ṣùgbọ́n ìròyìn ayọ̀ ni wípé olóyún lè gba abẹ́rẹ́ àjẹsára covid-19 torí náà tó o bá lóyún tètè lọ gba abẹ́rẹ́ àjẹsára tìrẹ ṣé ẹnìkan ló mọ̀ ọwọ́ pálábá ikọ̀ àwọn oníjìbìtì kan tí wọ́n han àwọn èèyàn léèmọ̀ ní ìpínlẹ̀ Èkìtì ti ségi wọ́n sì ti dẹni àhámọ́ àwọn ikọ̀ náà ni wọ́n ń dọ́gbọ́n pé ara wọn ní àwọn tó ń báni ṣèwé ìrìnnà lọ sórílẹ̀ Australia àti orílẹ̀-èdè Canada ọ̀ọ́dúnrún mílíọ̀nù náírà ni wọ́n ń gbà pẹ̀lú àtótónu pé àwọn yóò bá ẹni tí ó bá kó sí àwọn wọn ṣètò iṣẹ́ ní kété tí wọ́n bá dé orílẹ̀-èdè méjèèjì àwọn oníṣẹ́ ibi náà gba ẹgbẹ̀rún méjìdínlọ́gọ́ta gẹ́gẹ́ bí owó iṣẹ́ lọ́wọ́ ẹnìkan wọn yóò sì gba ẹgbẹ̀rún méjìdínlọ́gọ́rin lọ́wọ́ àwọn tó bá jẹ́ mọ̀lẹ́bí ẹnìkan tó kó sí àkólò wọn tí kò sì fẹ́ kí wọ́n dárúkọ rẹ̀ ṣe àlàyé pé ìbátan òun lójúwe àwọn èèyàn náà fún òun lóṣù karùn-ún ọdún yìí ó ní àwọn sì san owó lóòótọ́ ọkọ òun orí àtẹ̀ránṣẹ́ jíṣẹ́ orí aago gbà wípé wọ́n ti fún un níṣẹ́ ọkọ rẹ̀ sì lọ fún ìdánilẹ́kọ̀ọ́ lóṣù kẹsànán ọdún yìí níbi tí wọ́n ti ṣe àlàyé àwọn ohun gbogbo tó yẹ kí wọ́n ní lọ́wọ́ àti ohun gbogbo tí wọ́n yóò kó lọ fún ìrìn àjò náà láì mọ̀ wípé lórí irọ́ ni tó sọ fún akọ̀ròyìn wa wípé àwọn ti ta ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ohun ìní àwọn ní ìgbáradì láti jápa kúrò lórílẹ̀‐èdè nàìjíríà ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn ni wọ́n gbọ́ lórí ẹ̀rọ amóhùnmáwòrán tẹlifíṣàn kan wípé wọ́n ti lù wọ́n ní jìbìtì wọn kò ṣàì mẹ́nubà wípé ọ̀kẹ́ àìmọye àwọn oníṣègùn òyìnbó tó ń ṣiṣẹ́ ní ìpínlẹ̀ èkìtì náà ni wọ́n ti kó sọ́wọ́ àwọn gbájúẹ̀ náà ètò ààbò tó mẹ́hẹ̀ ti jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ìpèníjà tó ń kojú orílẹ̀-èdè yìí láti nǹkan bíi ọdún mẹ́wàá sẹ́yìn bó tilẹ̀ jẹ́ wípé ìjọba ń gbìyànjú láti fòpin sí àwọ̀ tó ń wáyé láàrin àwọn àgbẹ̀ àti àwọn darandaran ṣùgbọ́n síbẹ̀ ohun tó rùn nílẹ̀ kò tí tán rárá iṣẹ́ màálùú sísìn ó jẹ́ iṣẹ́ tó wọ́pọ̀ lẹ́kùn ìwọ̀ oòrùn àríwá àti ìlà oòrùn àríwá orílẹ̀ yìí bẹ́ẹ̀ la mọ ẹkùn àárín gbùngbùn àti gúúsù fún iṣẹ́ ọ̀gbìn pàápàá àwọn ohun tó ń ta nínú ilẹ̀ ọ̀pọ̀ àwọn darandaran náà ni wọ́n máa ń da àwọn ẹran wọn jẹ àwọn ẹran náà máa ń ya wọ oko olóko wọn a sì máa ba àwọn ohun ọ̀gbìn tó wà níbẹ̀ jẹ́ èyí sì máa ń fa rògbòdìyàn nínú èyí tọ́pọ̀ ẹ̀mí àti oko máa ń ṣègbè sí i olùkọ́ àgbà kan nílé ẹ̀kọ́ fásitì ti ìlú èkó ọ̀mọ̀wé táyọ̀ pópóọlá tó jẹ́ akọ̀ròyìn tẹ́lẹ̀ fún ìwé ìròyìn diet weekend sọ wípé ó ṣeé ṣe o kí wàhálà náà ó tẹ̀síwájú bí a kò bá tètè wá nǹkan ṣe sí i ó ní bí bẹ́ẹ̀ kọ́ ó lè ṣokùnfà kí oúnjẹ kó má sí lórílẹ̀‐èdè yìí nígbà tó ń bá akọ̀ròyìn wa sọ̀rọ̀ ó tọ́ka àyípadà ojú ọjọ́ gẹ́gẹ́ bí ohun tó ṣokùnfà áwọ̀ náà dókítà táyọ̀ pópóọlá ṣe àlàyé pé àìsí òjò tó tó ti mú kí ọ̀pọ̀ sáré ilẹ̀ tó wà lẹ́kùn àríwá ilẹ̀ wa kí ó di aṣálẹ̀ ó ní bí dídi aṣálẹ̀ àwọn ilẹ̀ tó wà lẹ́kùn àríwá ilẹ̀ wa bá tẹ̀síwájú ó ṣeé ṣe káwọn darandaran kí wọ́n má lè mórí padà sílé o ó ní wọn yóò tẹ̀síwájú láti máa wá pápá oko tútù wá sí ẹkùn gúúsù orílẹ̀-èdè yìí láti wá ohun tí àwọn ẹran ọ̀hún yóò jẹ pàápàá lásìkò ẹ̀rùn nítorí ìdí èyí kò tí ì fi bẹ́ẹ̀ sí ọ̀nà àbáyọ sànsán pé àwọ̀ tó ń wáyé láàrin àwọn àgbẹ̀ àti àwọn darandaran yóò parí láìpẹ́ ọ̀mọ̀wé táyọ̀ kókóọlá wá dábàá pé kí ìjọba àpapọ̀ ó tètè gba àwọn aṣálẹ̀ náà padà kí ó sì tún pèsè àwọn pápá oko tútù níbi táwọn ẹran yóò ti máa jẹ koríko lásìkò ẹ̀rùn ọlọ́run fún akẹwà pẹ̀lú odò ńlá méjì ìdá náíjà àti ìdá bẹ́ẹ̀ni. a lè lo ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì láti gbé omi jáde láti kí gbogbo àwọn kókó yẹn nígbà ẹ̀rùn tí wọ́n wà wọ́n ṣe wà láti pé kí àwọn màálù yẹn kí wọ́n bá lè rí oúnjẹ. odò kan ṣoṣo Egypt ní ìgbà Nile nígbà tí àwọn orílẹ̀-èdè Egypt tán kojú irú ìṣòro yìí omi yẹn wọ́n gbọ́n síta ní àkókò ẹ̀rùn láti lè mú kí àwọn àgbẹ̀ kí wọ́n lè máa rí oúnjẹ ọ̀nà yìí náà la ní ká gbé ju àgbà. ó ní kí ìjọba tún ṣe ìdásílẹ̀ àjọ tí yóò máa bójútó àwọn pápá oko tútù eléyìí tó jẹ́ ibùjẹ ẹran náà lẹ́kùn àríwá kí àmójútó tó péye lè wà fún wọn kí ó sì tún ṣèdásílẹ̀ ibùgbé fáwọn darandaran tí wọn yóò máa daran lẹ́bàá odò Niger àti odò Benue oníṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ kan tó tún jẹ́ onímọ̀ nípa ìmọ̀ ẹ̀rọ láyìíká nílé ẹ̀kọ́ fásitì ti ìlú Ìbàdàn onímọ̀ ẹ̀rọ wazil ajagbe ṣe àlàyé pé ìlú dubai ti ṣe àmúlò ìmọ̀ ẹ̀rọ láti fi sọ àwọn aṣálẹ̀ di pápá oko tútù èyí tóun ní ìgbàgbọ́ wípé ilẹ̀ wa nàìjíríà náà lè ṣe láti yanjú ìṣòro náà pátápátá àwọn ilẹ̀ lárúbáwá ilẹ̀ aṣálẹ̀ tá à ń dẹ́sàtì ara àtàn gbèsè ayé wọn ni. lẹ́nìí àwọn ará wọn ìlú tó jẹ́ pé wọ́n ti sọ àwọn aṣálẹ̀ wọn di ilẹ̀ ọlọ́ràá tí àwọn nǹkan ọ̀gbìn jáde ń bẹ̀ dáadáa láti lo ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì láti yí àwọn nǹkan padà. bọ́nbọ́n wa ṣe ń bẹ̀ bó ṣe é ṣe ní nàìjíríà wàyí náà. ó ní bí àwọn ẹran náà ṣe ń jẹ àwọn koríko tó wà láwọn orí ilẹ̀ lẹ́kùn àríwá tàbí níbikíbi lemọ́lemọ́ lè sọ ọ́ di aṣálẹ̀ ó wá gba àwọn darandaran níyànjú láti lọ máa gé koríko fáwọn ẹran wọn dípò kí wọ́n kàn máa dà wọ́n káàkiri síbi tí wọ́n rí lọ láyìíká wọn ìròyìn tó ní ṣe pẹ̀lú àrùn covid-19 kò ní jù báyìí lọ ọpẹ́ pàtàkì lọ́wọ́ olùṣègùn fọlárìn tó ṣe àkójọpọ̀ ròyìn ọ̀hún èmi abíadé abíòye ló kà á sétí gbọ́yìn ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o.